بسم الله الرحمن الرحيم للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ọdá ẹ̀mí wa sí di ọjọ́ tòní tí í ṣe ọjọ́ kọkànlá oṣù rọ̀mọ̀bánà alápọ̀lẹ́ àǹfààní àti ètò padà kójọpọ̀ nínú mọ́ṣáláṣí láti tẹ̀síwájú nínú tafsiri alkùnránì alápọ̀lẹ́ tá à ń se nínú oṣù alápọ̀lẹ́ ní tafsiri wa tí ó ni lánàá akàwọn ááyà tọ́lọ̀ bá ń sọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ tó so mọ́ ká búra àṣàlàyé ní sókí téèyàn bá búra lórí bóun ní ṣe nǹkan tọ́wọ́ padà rántí pé ṣíṣe nǹkan lórí wà ń bẹ̀ àbí nǹkan tó wù lóhùn ní ṣeun àìsí rẹ̀ ó lè kó bóun náà ó sì ti búra àṣàlàyé ìdí sẹ̀ríà ká lórí pé irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe lófin ìyẹn ni pé yóò ṣe kàfàrà aya tí wọ́n ká fún wa yìí ọlọ́ọ̀bọ̀ bá lékè ọlá ní ọlọ́ọ̀bá ń sọ̀rọ̀ nípa àwọn ẹni tí wọ́n ń búra lórí pé àwọn ò ní súnmọ́ àyà wọn bóyá èdè àìyedè ṣẹlẹ̀ láàrin tọkọtaya ọkọ wa búra pé òun ò ní súnmọ́ ìyàwó rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ kó tó di pa kàǹtí alukurani sọ irú ìgbésẹ̀ báyìí ọ̀pọ̀ ọ̀gbà yìí máa wáyé ni tí ọkàn bá gbóná tí ìbínú bá ṣẹlẹ̀ bákan méjì ni àbí ká pin sí mẹ́ta ẹni tó búra pé òun ò ní súnmọ́yàwó rẹ̀ inú kọjá pé kò sẹ́ ẹ̀ wúlẹ̀ fòpin sí kò sọ pé mo fi ọlọ́run ọba búra òun ò ní súnmọ́ ọmọ fún bàbá yìí kò fi gbà sí ọkàn ni mo fi ọlọ́run búra òun ní súnmọ́ ọmọ aláwọ̀ kọ́ni ẹlẹ́ẹ̀kejì àbí kó búra kóun ní súnmáyàwó rẹ̀ ó fásìkò sí ṣùgbọ́n àsìkò tó fi sí wọn ó tó ó lé ní ogójì ọjọ́ ó lé ní kíni o ogójì ọjọ́ forty days tàbí ńgbà tó búra kóun ní súnmáyàwó rẹ̀ àsìkò tó bù kò tó ogójì ọjọ́ kò tó forty days kí ni yọọ máa jẹ irú ìdájọ ọkùnrin bẹẹ ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ní lìlẹ́dínà yóò dúnà mí nìsá ihim tarọ́bùsù arúgbó àti aṣọ gbogbo àwọn ẹni tí wọ́n ń búra lórí pé àwọn ò ní súnmọ́ aya wọn tí wọ́n búra látàrí eléyìí á lọ̀ wọn lára kí wọ́n dúró de oṣù mẹ́rin afọ̀nà oṣù mẹ́rin mo fẹ́ sọ tí mò ń sọ pé ogójì ọjọ́ náà sọ pé forty days oṣù mẹ́rin mo fẹ́ sọ ó ṣe é ṣe kọ́jẹ́ pé búra tó búra ń fún oṣù mẹ́rin ó búra pé òun ò ní súnmọ́ ìyàwó rẹ̀ fún oṣù mẹ́rin ọlọ́ọ̀bọ̀ ọba àlekè ọlá ní ẹni tó bá búra gbogbo àwọn ẹni tí wọ́n búra báwọn ò ní súnmọ́ ya wọn lófin ṣẹ̀ríà ọlọ́run ọba fòpin sí pé ká lọ́ wọn lára di oṣù mẹ́rin tọ́ba jẹ́ pé ìbúra tó búra kò tó oṣù mẹ́rin tẹ́lẹ̀ náà eléyìí kò ní ìyọ̀rù ìyẹn ni pé nígbà tó búra oṣù kan lè búra automatically tó oṣù kan bá tó ìbúra rẹ̀ ti parí náà àwọn olùmọ́ni ìdájọ́ tí sẹ́rí à ń sọ ń bì nípa kọ́kí olóhùn ní súnmọ́yàwó rẹ̀ tí ọ̀ bá sí ìdíwọ́ kan tí sẹ́rí àfaramọ́ ni o bọ́yá àlàáfíà látàgbọ́n ìyàwó àbí látàgbọ́n ọkọ̀ tí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí bọ́yá ètò ìlera kan wà tá a gbọ́dọ̀ mójútó tó jẹ́ pé wọ́n ní tọ̀ irú wọn gbọ́dọ̀ súnmọ́ra wọn eléyìí kìí ṣe ní sẹ̀rí àǹsọ eléyìí nípa pé àìgbọ́ra ẹni yé àbí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ìlọ́kọ́ fi ní ó búra kó òun ní súnmọ́ ìyàwó rẹ̀ mọ́ àwọn olùmọ́ni tó bá jẹ́ pé n tó búra kò pé oṣù mẹ́rin tó búra ìbúra tó búra lórí rẹ̀ kò pé oṣù mẹ́rin irú obìnrin bẹ́ẹ̀ lófin ìṣẹ̀rí àwọn ní kò ṣe sùúrù kó se sùúrù gbogbo àtúnṣe tá a se ká máa ṣàtúnṣe òun láàrin oṣù mẹ́rin ọ̀hún àbí láàrin ìgbà tó bù tọ́lọ́ bá se tásùnṣe bá se tí gbọ́ra wọn yé alihamudulilayi àmọ̀gbálá yìí kí ni ọgbẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n tí wọn bá wá rátò ṣèṣe ọ́sà yarí kalẹ̀ náà ni pípé òun ò ní súnmọ́ tọ́ba jẹ́ pé tó bù ó ti lé lóṣù mẹ́rin ọlọ́ọ̀bá ní òpin rẹ̀ kọ́ gbọ́dọ̀ kọjá oṣù mẹ́rin èyí tí ń ṣẹlẹ̀ ni pé síwájú kí ìsìláàmù tó dé ọ wà nù tí àwọn ọkùnrin máa ṣe láàrin àwọn lárúbáwá tóbi ìbáṣẹ̀ O lè búra pé òun ní súnmọ́ fọ́dún márùn obìnrin ó sì gbọ́dọ̀ mọ ẹbẹ lábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣẹ̀rí wàá rí i pé eléyìí àbòsí lọ́jẹ́ fún obìnrin afi ara ní obìnrin ni ìlọ́lọ́ba afi afòpin sí gbogbo ẹnikẹ́ni tọ́ba ilé búra bẹ́ẹ̀ tí ọba tó sùn mẹ́rin eléyìí tó sọ pẹ́rẹ́ ni òun náà bí ò tó sùn mẹ́rin ń tá a fẹ́ ni pé kán sátúnṣe kọ́ padà sí ìsẹ̀mí wọn tọkọtaya bó ṣe yẹ lábẹ́ bẹ́ẹ̀ ó ti búra kóṣù kan lòun ó ṣe tóun ní sọ sẹ́ni pé kó tó oṣù mẹ́rin àtúnṣe bá wá lẹ́yìn ọ̀sẹ̀ méjì lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta sẹ́ni pé kí èpè ìgbà tó bù ó ní ìṣẹ̀rí àfọ̀lẹ́sà inú kó ń ṣe sùúrù àwọn àmọ́ yóò dúró lórí pé tọ̀tórí kọ́ wọn fẹ́ ṣe kàfàárà òun odò tó sùn kan bá pé àwọn ọmọ ṣàtúnṣe yòókù tọ́ba ṣe bẹ́ẹ̀ kò ṣe tó burú lófin ṣẹ̀ríà ṣùgbọ́n tá a fẹ́ jù náà ní tá a ti sọ fún wa lánàá ká ṣàtúnṣe yòó torí pé alukóraánì ni wàsúlù xeyì kẹ́ ẹ ṣàtúnṣe oore ni nítorí ìdí eléyìí kọ́ sátúnṣe láàrin kí wọ́n sátúnṣe láàrin tọkọtaya kọ́ padà súnmáya rẹ̀ kó tó kágbà tó wíwù kó se kà fara ìní tíṣẹ̀rí àfàràmọ́ ìn ló fi dáa jùlọ ṣùgbọ́n tó bá dúró sísun lórí bẹ́ẹ̀ náà kò sí tó burú àní sọ pé ọ̀sẹ̀ lọ ṣùgbọ́n tó bá wá ti pé bọ́yá kó bùgbà àbásìkò tó bù ó lé ní oṣù mẹ́rin bóyá olóhùn ní súnmọ́ fóṣù mẹ́fà olóhùn ní súnmọ́ fọ́dún kan. irú ọkùnrin bẹ́ẹ̀ á lọ lára fóṣù mẹ́rin kọ́dákọ́jẹ́ tó bù kò fi òkà sí kò ní ending open ended ló ṣe pé ìní súnmọ́ ọmọ ni tàbó ní ní súnmọ́ fọ́dún kan. lófin ṣẹ̀ríà a máa tu a máa a máa gbogbo gbèsè tá a gbé a máa gbé gbogbo ẹ̀ kò ní tóṣù mẹ́rin lọ tóṣù mẹ́rin bá ti pé ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ ìfáàú tóṣù mẹ́rin bá pé wọ́n á da jókòó èwo lọ́fẹ́ sí ń bẹ̀ lófin ṣẹ̀ríà nù a ṣe wá sí fún aatu kọ́ padà kó súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin nígbà oṣù mẹ́rin ti pé apá kan nú àwọn olùmọ́ni tó sùn mẹ́rin bá ti pé ńjọba pé oṣù mẹ́rin géérégé tí ó sì súnmọ́ ìyàwó rẹ̀ látàrí kó búra wọn ìkọsílẹ̀ ti wáyé láàrin wọn kọjá ìyàwó rẹ̀ mọ́ kọ́dà àwọn àfáà kan sọ pé tọ́lákùn bá ìní ìyẹn ni pé ó dìgbò obìnrin bá tún lọ́kọ̀ mí kò tó ti fẹ́ra wọn padà àwọn kan nílá ákásí fún pé ìkọsílẹ̀ kan ni àbí méjì tọ́tẹ́ pé ó lè pè padà ṣùgbọ́n tọ́tẹ́ àwọn jù náà nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní pé ìkọsílẹ̀ ò tí wà yẹn gbà náà tọ́ bá pé oṣù mẹ́rin á wà pèjókòó á tẹ̀lé sí agbogbo táwọn olùmọ̀ gbé nígbèsè wọn gbé nítorí wàá kú náà ni pé kí lọ fẹ́ kí ni kò yàwó rẹ̀ nìsín fẹ̀yìn fáwù tọ́lọ́wọ́ bá ṣe tọ́ gbọ́ tó ṣe kí ni o tọ́sàtúnṣe yóò ṣe kà fara ìbúra rẹ̀ wọ́n sì mọ̀ ti sẹ̀mí tọkọtaya wọn lọ ṣùgbọ́n tó bá wá yarí kalẹ̀ pé òun ọ̀gbáfa òun ò ní súnmọ́ ọmọ lòun wí o ntí wàá wá kú náà ni pé ìwọ ìyàwó kí láwàá sí òun ò fún lọ́pṣẹ̀ nìyí sọ àpérò tó máa gbábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ báyájọ́ tó lọ́ọ́ ní kọ́kàn tó rọ̀ tàbí òkùsẹ́ mọ́ torí eléyìí ní tíṣẹ́rí àwọ̀gbà ni tí bá rò kóhun lè ṣe sùúrù kí ṣe túláàsì pé ká ní ká kọra kí wọ́n kọra wọn lẹ̀ ṣùgbọ́n tóbi ìbánilá èmi ò lè fara mọ́ ó ti tó gẹ́ lábẹ́ ilé o èmi ò lè fara mọ́ ó ti tó gẹ́ ṣẹ̀rí òun nìkan kọ ara.